إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فموضوع خطبة اليوم عباد الله يقول حول أمر مهم بل يهم جميع المسلمين يهم جميع المسلمين ذكرا وأنثى لأن الدين أمر الذي خلق به الخلائق ويجب على المسلم أن يهتم به وشيء الذي يجعل المسلم أن يقيم دينه على الوجه الصحيح هذا الموضوع الذي نتطرق إليه اليوم ألا وهو الاستقامة فالاستقامة عباد الله هي أن يثبت الإنسان على شريعة الله كما أمره عز وجل وملزمة الإخلاص لله عز وجل والاستقامة والاستقامة ضد الطغيان ضد الطغيان ومجاوزة الحد في كل شيء قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فقد لكم النار وما لكم من دون الله أولياء ثم لا ينصرون ومن ضمن تعاريف أو تعريفات الاستقامة قد عرفها عظماء من أصحاب النبي صلى الله عليه وسلم وعلى راسهم أبو بكر الصديق رضي الله عنه يقول الاستقامة وهي ألا تشرك بالله شيئا وعمر بن الخطاب عليه يعرف الاستقامة فقال الاستقامة أن تستقيم على الأمر والنهي ولا تروض روضان الطاعات وعثمان بن عفان رضي الله عنه عرف الاستقامة فقال هي إخلاص العمل لله وأما علي بن أبي طالب وابن عباس قال الاستقامة هي أداء الفرائض ولم يقتفي هؤلاء أولم ولم أقتفي بذكر تعرف الله فقط بل عرف الاستقامة بعض من التابعين وتابع التابعين يقول الحسن البصري الاستقامة هي اتيان أمر الله بطاعته واجتناب معاصيه ومن السلف الذين أو من علماء السلف الذين قاموا بتعريف الاستقامة ابن القيم رحمه الله فقال الاستقامة كلمة جامعة قائدة بمجامع الدين وهي قيام بين يدي الله على حقيقة الصدق والوفاء بالحدود نسأل الله سبحانه وتعالى أن يثبتنا على الحق وأن يرزقنا الاستقامة والصلاة هذا وقف ولوضع أترى أن أتي يرزق النبوة محمد وقال على النبي أو صحابة عليه gbogbo ẹni tí ó ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó di ọjọ́ orí ìṣe àlùfẹ́yàmà abẹ́lẹ́ kó fi ìfẹ́ sí àtọ́rọ̀ yìí kó fi kárí wọn. ẹ̀ka tí kótóbà tí ó dàbí lérí lónìí òun náà ni kókó ọ̀rọ̀ tó ṣe pé gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí náà ni ọ̀rọ̀ yẹn kàn kò tí yóò lè sọ pé ah, ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan ìdí onípékiní ẹ̀sìn náà ni olúwo bá ní káwá ṣe lé ayé njẹ́ wàá jẹ́ kí ẹ̀sìn wa kó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba òun náà ní kàtí afẹ́sọ̀rọ̀ lélẹ́rí òun náà ní àdéhùn ọ̀nà ìdúródédé lórí ẹ̀sìn ọlọ́run ìdúró pínpínpínpín lórí ẹ̀sìn ọlọ́run ọba táwọn afọ bá ń ṣàlàyé ní jẹ́ àdéhùn ọ̀nà wọ́n lọ́wọ́ náà ni àyè yẹ kó tó ti sọ́nà ọ̀dà ìṣòrí àpèlà kọ́mi ènìyàn kó dúró kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lórí òfin ọlọ́run ọba wọ̀mùlẹ́ sábàtà ìkọlá ọmọdé ní àìsàn ọ̀jẹ̀ kọ́mi ènìyàn kó dúró ní má àìkọlá ìṣẹ̀sìn lórí ọlọ́run ìṣẹ̀sìn fún ọlọ́run nìkan kọ́mi ènìyàn dúró ní má ní gbogbo ọba ẹnta bá ti bá pọ́ wà lórí irú eléyìí á lè gbé nìyẹn ó ní ètò ọ̀mà ẹni pé ó dúró dédé lórí ẹ̀sìn rẹ̀ ẹni pé gbogbo agbègbè tẹ́ ẹ bá wò nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ rí pé ẹni yẹn ó wà dáadáa lẹ́yìn rẹ̀ ẹlòmíì yóò wà dáadáa ní àwọn onígun kan yóò wo ṣubú láwọn onígun kan irú ẹni báyìí a lè pè lẹ́nu tó ní ètò ọ̀mà gbogbo tí ń jẹ́ oníkun ẹ̀ ẹni ní ìjọba ilé mọ̀ fún omi bàbá pé a ìgbàgbọ́ mi dúró àwọn tẹ́ bá wá ń lo ìmúra rẹ̀ lóbìnrin náà ni àá tí mo ra olùgbàgbọ́ lélẹ́yìn túbọ̀ ẹni yẹn ẹni tí ò dúró tọ́nà rẹ̀ kò dúró déédéé ni ẹlòmíì ní tọ́lọ̀ kò dúró níbi ọ̀rọ̀ níbi ìwà níbi ìṣesí ìmúra rẹ̀ ọ̀dà kọ́dà ìgbàgbọ́ rẹ̀ lè dáa àmọ́ níbi ìṣe sí ọ̀rọ̀ ìpè àpá olúwa olè lè tí ẹni báyìí á sọ pé kò sí ní ọ̀pọ̀ ọmọ tó yẹ. bẹ́ẹ̀ ni tó jẹ́ wá burú jù ní kí wọ́n lè wá burú síbi ọ̀rọ̀ ìgbàgbọ́ kí wọ́n dá mímúra kí wọ́n dá níwà wáyé pé ìgbàgbọ́ ni ẹ̀wọ̀n lè ní àìkú sí irú ẹni yẹn á ìyẹn tẹ̀ wá burú irú ẹni rẹ ẹlẹ́hàá ni àmọ́ ìwà pálapàla kó sọ́wọ́ rẹ̀ torí ẹni yẹn àìgbó tó náà ní ń fà torí ìjáàbò rẹ ní kọ́ọ̀bù kìí ṣe fóun ní wàá kọ́ òun ní sọ ọ́ pé ní gbogbo nǹkan tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nígbàgbọ́ ni àbí ní ìwà ni tò eléyìí náà tó náà lọ́tọ̀ ní ọ̀rọ̀ àmúra tó ní pé tí wọ́n bá ń ṣàlàyé pé kí ni jẹ́ títẹ̀ kọ́ àwọn ní ọ̀pọ̀pọ̀ yàn òun ni dídú ọ̀pọ̀pọ̀ yàn òun kéèyàn ó máa kọjá là wàmùjá wàzẹ́fẹ́ lọ́sọ̀dọ̀ nǹkan wọn là kalẹ̀ níbi gbogbo nǹkan kéèyàn kọjá rẹ̀ níbi kéèyàn máa ń ṣe nǹkan tání kéèyàn ń ṣe gángan kọjá pé nǹkan mí ni èèyàn ń ṣe. sọ àárín àlàyé ní ti ń jẹ́ ti kọ́nà gẹ́gẹ́ bí àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn sàhábà ni wọ́n ń ṣàlàyé ní ti ń jẹ́ ti kọ́nà. Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tí ó ṣàlàyé tí ń jẹ́ wípé kọ́ọ̀nà ó ní òun náà ní an la tushrika billahi shay'an kí ọmọ ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba rárá rárá onílò ìta bá rí báyẹn tí kò ní ẹbọ nínú gbèsè ayé rẹ nínú ẹrú rẹ gẹ́gẹ́ máa ń sá fún ẹbọ ìrọ ènìyàn á ẹni tó ní tẹkọ mọ àmì tó ṣe pé tó bá ní nǹkan gbà níbi kan àbó ní nǹkan tí wọ́n rájú mọ́ níbi kan kódà tó bá ṣe kọ́ lẹ̀ ẹ̀bọ ni ó là kọjá ń bẹ̀ yóò là bẹ̀ kọjá yà á ṣe àmọ́ tó bá nà ní irú ẹni yẹn kì í sẹni tó dúró déédéé. Umar ibn Khattab radiyallahu anhu olùbánpẹ̀ ní ti kọ́ ọ̀nà oní ayé takí mùsùlùm alẹ́sàmù wọn mọ́tẹ̀dẹ̀ ẹ̀ tọ́lọ̀ bá ní ṣe léyìí ó mọ̀ ṣe lọ wọ̀lẹ́ àtàrú bọ̀rọ̀ ọ̀gọ́nà sàárè lẹ́yìn ìgbà náà nígbà tó wá ti ń bá lọ tó ń bá dáadáa lọ tó ń jìnà sí àyídá ó tún ní máa wẹ̀yìn máa gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ẹni tó bá dílé yẹ kọ̀lọ̀kọ̀lọ̀ rí kì í dúró lójú kẹfà yọ̀bọ̀ wòlíyàn yẹn báyìí so ẹni tó bá jẹ́ kó wọ́n fẹ́ tẹ̀sìn ọlọ́run tó wá tó ń wò yẹn yẹn yẹn ń wò yányányá ẹnìyẹn kò ní ṣe kọ́mà wíwò yányányá ni kéèyàn máa wò ntọ́lọ́wọ́ ṣe fún ọ tó ní kọ́ ajé pé fìtínà fìtínà fìtínà lébi rẹ̀ lọ́sàmà wákàtí ò ní kọ́mà pé kò pé kò ti kékeré ti fi ṣe wá sí individual yóò ti padà wọn wá ṣe ìgbà tó bá ní nǹkan kan tó ní yóò sì lọ lè ṣe ní tí ò dá tó ti sọ rí òun irú ẹni yẹn kò ní ti kọ́ ọ́mà kéde yìí ń dààmú àwọn èèyàn ní àwùjọ kọ́nà ń dààmú àwọn tí wọ́n jẹ́ àwọn àfọ́ òní wá nítorí wọ́n ti ṣe wá sí láti bí subhanallah bí ọdún mẹ́wàá sẹ́yìn jẹ́dẹ̀ẹ́dẹ́ wọ́n sọ̀rọ̀ yọ wọ́n sọ̀rọ̀ yọ wọ́n sọ̀rọ̀ wọ́n sì ṣe òdì kejì rẹ̀ gẹ́gẹ́ báyìí òdì kejì nǹkan gẹ́gẹ́ náà wọ́n ti ṣe tó kò tí ó ti máa ń fà ètò kọ́mẹ̀ àìdúró déédéé ni èèyàn máa yàn ní yàrá ọ̀rọ̀ ọ̀gbọ́n sàárì bí kọ̀lọ̀kọ̀lọ̀ ni ó ṣe máa wò ẹ̀yin tẹ́ ń jọ wá ń jọ ń lọ ṣẹ́ni torí tí wíwò ń bá ti ń bẹ̀rẹ̀ àwọn tẹ́ ń jọ ń ti máa mà ibi ẹ̀kọ́ jù kankan òun ti máa wọ̀ tó báyìí náà ni ah, ẹ̀jẹ̀ àrìn bó ṣe dáwà lẹ́jọ́ ń ṣe kò ní gbé dáwà lọ síwájú mọ́ ọ̀kan kan ọdún òsì ọ̀tún òsì ní ọmọ wò àwọn lọ́wọ́ àmọ́ òfin ká o yóò tún báyìí yóò tún báyìí kan tó lọ kan níbi tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ láyé ó lè lọ lọ́dún méjì ó ti so kò sí ti fa al-istiqama so umar bin khattab ní ṣàlàyé rẹ̀ báyìí kí wà láti ẹ̀rú gbòòrò gọ́ọ̀dẹ̀ sàáàlì ẹnìyàn ní ma wò níwò kọ̀lọ̀kọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ní èyí dúró déédéé gbogbo ẹlú alẹ́ tẹ̀sìn ọlọ́run iṣẹ́ tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbọdọ̀ sí lára yẹn ọmọ lọ straight ẹni pọ́lọ́wọ́ bá ní ọdọ̀ ìlú wàtàkìm kàmá òmìnir olúwa wá ní wà nàbì máa pèpè máa ṣe wá àti máa ṣe dáwà rẹ wàtẹ́kìm oṣù tó déédéé kàmá omiru gẹ́gẹ́ bá ṣe fáwọn láṣẹ gẹ́gẹ́ bá ṣe fáwọn láṣẹ gẹ́gẹ́ náà ní kò lójú ó tó wá ní ẹ̀yìn náà ó ní kàmá omiru tó ní ẹ̀yìn náà ọlọ́wọ́ bá ní kúl ọdọ̀ wàtẹ́kìm kàmá omiru wàmẹ́m máàkì àti gbogbo wàmẹ́n tábà máàkì wàmẹ́n tábà máàkì àti gbogbo ẹ tó náà bá ní òun náà ti jáwọ́ kò ní ìbàjẹ́ wọ́n jáwọ́ kò ní bẹ́bẹ́ dáhà ah, ẹjọ́ afẹ́ máa lọ gbogbo ọkàn dúró dédé pẹ̀lú rẹ ni o kẹjọ máa lọ kẹjọ máa lọ. tó olúwa ní wọlé tẹrkẹnu ẹni ọ̀run wọlé tẹsọ̀gọ́ innahu bima ta'maluna basir olúwa ní wọlé tẹsọ̀gọ́ ẹ má kọjá lọ tẹ bá ń ṣẹ́sìn ọlọ́run tẹ ń ṣe dáwà lọ ẹ má kọjá lọ ẹ mọ́ kọjá ààyè tọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ sí so afáàtí ń ṣẹ̀sìn afáàtí ń ṣe dáwà ẹni tí ìṣàfà náà tó ṣetán láti ṣe dáwà inú tó fẹ́ ṣe òun tó fẹ́ tẹ̀sìn ẹ̀sìn yẹn ní kọ́ gbájúmọ́ òun náà ń jẹ́ ni pé èèyàn ní al-istiqama Ali ibn Abi Talib àti gbogbo tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́run máa mú wá ẹni tá a bá ti rí pé ń tọ́lọ́ ń ṣe lọ́rùn yẹn ẹni yẹn mú wá ẹ̀yìn yìí ó ní istiqama ìtọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ èèyàn ọ̀pọ̀ ọkọjá tá lè fi ẹnu máa kàníyà mọ́gbogbo táwọn náà bá ti rọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ èèyàn ọlọ́run ni ọ̀rọ̀ èèyàn ọlọ́run láwẹ̀ ọ̀rọ̀ ni zaka ọ̀rọ̀ èèyàn ni kóbìnrin ọwọ́ hijabu ọ̀rọ̀ èèyàn ọlọ́run ni ọ̀rọ̀ èèyàn ọlọ́run gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ èèyàn ọlọ́run

òun náà ṣàlàyé tí ń jẹ́ al-istiqama alayhi rahmatullah ó ní al-istiqamatu ala amri Allah wal-amal bi ta'atihi wal-ijtinab ma'siyatihi ó ní níkí ọmọ ṣe nǹkan tọ́lọ̀ níkí oṣù kí o jìnà sí ẹ̀fẹ̀ al-imam ibn qayyim bàtà ń ṣàlàyé tí ń jẹ́ istiqama wọ́n ní kalimatun jami'atun akhidhatun bi majami' al-din wọ́n ní gbólóhùn kan tó ṣe pé ó kó gbogbo tí ń jẹ́ ẹ̀sìn gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ti nídìí ṣe fọ́mà kò sídìí kan sẹ́yìn ò ti nídìí ṣe fọ́mà wọ́n ní wọ̀nyí akéyàmú lẹ́yìn ayẹyẹ yẹn lọ àlàhàkí kàtó sídìkì oníkẹ́yìn ó dúró níwájú ọlọ́run níbi ẹ̀sìn rẹ̀ pẹ̀lú òdodo wọ̀lùwọ̀fà bẹ̀lùbù kò mú àdéhùn pé kò mú àdéhùn ọlọ́run bá ṣẹ́ mọ́ ìjàpá tó ti mọ̀ torí ogun tí yẹn bá ti mọ̀ ó ti dàdé òun fún yẹn pẹ̀lú ọlọ́wọ́ bá ọ yẹn gbọ́dọ̀ ṣe yẹn gbọ́dọ̀ mú fẹ́ yẹn gbọ́dọ̀ yapa nǹkan yẹn ẹ ṣẹ́kù islam tẹ̀lé ọ̀rọ̀ ṣe lọ́wọ́ lọ bàtà ń sọ̀rọ̀ ìsìnkọ́nà wọn ni wàlláhì wọn ni karama ní ìsìnkọ́nà ṣèmọ̀tọ́mọ ní ọlọ́wọ́ bá fún àwọn ẹni ọlọ́wọ́ ní karama ẹni tí ọlọ́wọ́ bá fún ní ìsìnkọ́nà nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọ شيخ الإسلام تيمية ní إن الكرامة لزوم الاستقامة wọ́n ní tí ń jẹ́ àpọ́nlé pé rárá ọ̀pọ̀lọ́ ọmọ ọ̀pọ̀lọ́ agbájá lé o àpẹni àpọ́nlé mọ̀ ní ẹni láńlá ní o òun ni kíyàn wà lórí istiqama. fa inna Allaha ṣéṣù láàm ní pé ọlọ́wọ́n ọba lam yukrim abdahu bi karamatin kò ní pọ́n ẹ̀dá kan lé pẹ̀lú karama àwọ̀mù min muwafaqatihi fima yajibu wa yarda tí ìbá ṣe kọ́lọ̀ ọmọ ìfẹ́ nìyẹn ṣe kò ń gẹ́ pé gbogbo tọ́lọ̀ bá fẹ́ kó ṣe ní ọmọ ṣe tọ́lọ̀ bá fẹ́ kó ṣe yóò máa jìnnà sí i tó yóò máa tẹ̀lé aṣọ ọlọ́wọ́n bá wàtọ́ àti rọ́túlù yóò máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kò dìgbà tí èèyàn bá ń sọ pé kí ẹyẹ ọyá fòwálẹ̀lẹ̀ fòlòkè padà wọ́n ni àwọn ènìyàn náà ti kàrámà fún irọ́ kàrámà ní ké ti ń tẹ̀lé sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ náà ni pé òun ṣe fún láǹpẹ ní àdéhùn ọ̀nà ìdí pẹpẹpẹpẹ lórí ẹ̀sìn ọlọ́run ọba ó pàtàkì nínú ẹ̀sìn wa ara àwọn pàtàkì rẹ̀ àwọn ọlájẹ́ mẹ́ńbẹ̀ ni pé ọlọ́run ọba tó dá wa gan-an òun gangan pa wá láṣẹ pé á dandan èèyàn máa ń lórí lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àṣẹ ọlọ́run bọ́lọ́run ti pàṣẹ pé ẹ kírun tó pàṣẹ pé ẹ gbà ẹ bẹ́ẹ̀ lọ pàṣẹ pé ẹ dúró déédéé tábàlórí sọ́lọ́tò ṣúwọ́ àyà fifteen ọlọ́run ọba ní wọ̀lẹ̀dẹ́ẹ̀dẹ́ka fọ́dọ̀ ìwọ̀sẹ̀kìm kama ọ̀mẹ́rù olùwà ní àníṣe ìwọ ànábì dúró déédéé máa pe àwọn èèyàn kó o sì dúró déédéé wọ́n láti tẹ́lẹ̀ àhàwá àwọn mọ́tẹ́lẹ́ pẹ̀lú àwọn èèyàn o inú ayé ayé yìí ọlọ́wọ́n bá lá mọ́lẹ̀ fún ànábì sọ̀rọ̀ náà rẹ̀ pètò ìdíbò ṣe é ṣe wá àti rẹ̀ tó o pèsè àfikún dúró déédéé o torí tí yorùbá ti dúró déédéé wá àti òye nípa màmá ẹ̀sìn onílẹ̀tò màmá ẹwọ àwùjọ wa yìí lẹ́nu ọ̀sán àná subhanallah sí àsìkò yìí ẹni tó bá wà lórí facebook ẹni wọ́n mọ̀ pé àfiṣe ọlọ́run kọ́la àlèhùnmọ̀ kọ́la àwọn ọ̀dọ́ kọ́la àwọn tí wọ́n tún ń jẹ́ ọ̀tá súnà kọ́lọ̀kọ́lọ̀ àwọn àtàwọn ọ̀dọ́ tí ti súnà kọ́lọ̀kọ́lọ̀ àwọn ẹ̀ báyìí torí ẹnìkan tó dá ẹgẹ́ bí símbọ̀ fún súnà lẹ́sọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́dà ọdún yálà ya wàhálà kan wò ní àná ṣàpé nínú tó sì wà ráńpá tó yẹ ti generate lásìkò yìí òun ni ọ̀rọ̀ facebook èmi ọmọ bí àfà súnà káàkiri àfà súnà ti ń wá kí tó kéwú lọ́dún méjìlá ní Saudi àbí ọdún mẹ́rìndínlógún ní Saudi degree ọdún mẹ́rin masters ọdún mẹ́rin phd ó tún tó pé kí ń wá ọmọ ìṣẹ́ ọlọ́run kó fún ẹ̀rẹ́ ìṣẹ́ tó ń padà débẹ̀ òun ni pé ọlọ́run àníkò dúró tẹ́ ìfẹ́ inú àwọn èèyàn mọ́tẹ̀lé o mọ́tẹ̀lé tó bá kan náà nínú àwọn ọ̀nà tí a tó fi mọ bí kọ́ ọ̀nà ṣe tó bí ọlọ́run ṣe pa anẹ́bí láṣẹ yẹn anẹ́bí náà túnmọ̀ wọn tó ń pa àwọn èèyàn láṣẹ ẹ̀rọ tó fi hàn lẹ́bẹ̀ẹ́ Abdullah ọ rẹ̀ yìí ní ìsinmi máa ní ìdíkì máa béèrè lọ́wọ́ ẹlòmíì máa kọ́ọ̀lù anábì sọ pé ó lè máa ń tóbi ìlà gbà fún ọlọ́run yẹn pé ní ìmánì ọ̀nà tó má ìtàkì kọ́ wá tó dúró dédé ọ̀tọ̀ ni àwọn èèyàn ní ìmánì kọ́lá ìmánì pàǹgbá ìbẹ̀lọ́dọ̀ ẹlòmíì ìmánì gàlúrà ìbẹ̀lọ́dọ̀ ẹlòmíì ìmánì kọ̀kọ̀ ìbẹ̀lọ́dọ̀ ẹlòmíì oríṣiríṣi ní ìmánì ìbẹ̀lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ ìmọ̀ náà wọ́n ti mọ̀ láwọn ní ìbátá náà yìí sọ fún pé kúl amantu billah nígbàgbọ́ wọn ni súnmọ́ ìsẹ̀kì tó wá kú tó fi lónìí pé ìsẹ̀kọ́mà ìsẹ̀kọ́mà náà lè mọ̀ sí ń lò gbogbo tí wọ́n bá kà ní àkìlá tí wọ́n bá kà nínú fíkẹ́ ìyẹn kà nínú sẹ́rọ̀ ẹ̀rí àmọ́ kò sí ìsẹ̀kọ́mà ń bẹ́ẹ̀ yóò padà dàbí aláìmọ̀kánà ẹ̀ yóò padà dàbí aláìmọ̀kánà ẹ̀ gbẹdàkùn ṣé kò yíyàn ṣé kò yíyẹ ń pé àkídà ló ṣe ní yunifásitì bá kó gba phd àkídà phd àkídà ní Saudi ó tó wá di professor Nàìjíríà ọwọ́ ilé ọba káàkiri kó fẹ́ wọ adúlù tó pé èyàn fẹ́ lè kú sí bí àwọn ẹ̀rí tẹ́ bá ń kà tí ń bẹnu àwọn tíra àwọn àfa yìí tí ń bẹnu hadith anabi sallallahu alaihi wasallam àwọn bá ti wá ti sí kọ́mà ìwọ́n di aláìmọ̀ kan náà ni ó sì fi ikùn rẹ̀ méjèèjì lélẹ̀ báyìí subhanallah tó pé àìmọye àwọn ọmọ tó pé bàbá wọn di ọ̀tá wọn níbi ọ̀rọ̀ kúnlẹ̀ tó pé ọ̀rọ̀ yín ni wọ́n ti kọ́ ọ̀rọ̀ yín ni wọ́n gbọ́ náà ni ẹni tí mo fi sọ lẹ́yìn kí gbogbo ẹni tí máa ń bá èèyàn sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ pọ̀ ni ẹni tó bá sọ̀rọ̀ pọ̀ ni wàllọ́ àyàfi kó kálukọ́ sọ ara rẹ̀ kó kálukọ́ sọ ara rẹ̀ o kí o ti ní ìdúró déédéé pẹ̀lú ọlọ́run ọba torí pé kí ni mahama yaqtumunna shay'an ya'lamuhu Allah yawma tubla sarair gbogbo tó bá ń yọ ṣe ní kọ̀kọ̀ ní kọ̀kọ̀ ọlọ́run ọba tu àtìrí síta ọlọ́run tu àwọn òtún wọ́n ti máa ń sọ tipẹ́tipẹ́ anadi zaa ti máa fojú mi rí àkíkọ́ ọ̀rọ̀ báyìí nígbà nígbà tí máa fojú mi rí nǹkan báyìí nígbà ẹ̀dá tí o bá ti Facebook náà ní ẹ lọ lè dán àdánwò wọn bẹ́ẹ̀ náà ẹ sì díẹ̀ tí mo parọ́ fún wa náà ni àmọ́ náà jẹ́ ti fa sọ́lá wa wọn náà ti pín kálukú ti ń lọ ẹni tí mo ń sọ lẹ́ẹ̀kan nu ẹni tó bá ti rìn ìrìn ìrìn kọ̀lọ̀kọ̀lọ̀ ẹni tí bá ń tẹ̀lé tẹ̀jọ́ ń lọ yóò ti mọ̀ pé áà ìwọlẹ ń wò yìí ka bọ kankan là ń rìn lọ ìwọlẹ tó ń wò lọ́nà yà yín ìrìnàfẹ yà bí kílẹ̀ ya yà kí ló wà ń bì tẹ́ ya yà mọ́ yà mọ́ lọ gbàtọ́ wáyà sọ pé wá mọ́ lọ tiẹ̀ ìyẹn ó yà yà yín tèmi nǹkan mọ̀ yà ní lọ́nu kálukú ti yà kálukú ti yà dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ọjọ́ yìí الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اعلموا عباد الله أن من فوائد الاستقامة أنها منبع الأمن والنجاة من الخوف قال الله عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون هذا آه قسم الله أترى الكاتب صلى الله محمد وعلى النبي وصحبه abẹ́rẹ́ wọn kò fi ìfẹ́ tí a sọ̀rọ̀ yìí kò fi kárí wọn. àlẹ́sẹ̀ kọ́nà ẹni pé ìjú dédé lórí ọ̀rẹ́ mi ọ jẹ́ mọ́ńbà ìlúsàmù ìpínlẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni òun náà ni ìpínlẹ̀ tí ẹ̀mọ́ ti ń là ní gbogbo tí bá ń jẹ́ ìpayà ẹni tó bá ní ìsẹ̀kọ́mà ọkọ̀rẹ́ ọ̀balẹ̀ bàjẹ́ gbogbo tí bá ń jẹ́ ìbẹ̀rù láyé ọkọ̀rẹ́ ọ̀balẹ̀ ẹnì kan ò ní já gàgàgàgà kọ́ ọmọgbọ̀n níwájú rẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ ẹnì kan ò ní gàgàgà kọ́jẹ́ pé inú tóun ti ń sọ kó o déwájú rẹ̀ kọ́ mọ́ lè lò ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ bí ọba ti ní ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ nǹkan yẹn ó dàrú mọ́ lọ́wọ́ ara nǹkan tí ò ṣe é máa sọ pé mo fẹ́ máa jí ń ṣe pé yín jí ń ṣe àkírí ó tù ú òun náà ní ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ kéèké ọmọ dúró lórí ẹ̀sìn tó o bá fi ń rú àwọn èèyàn lójú tí wọn ò rí ọ àti ọ̀padà lójú tí wọn níjọ kan tòun náà ni pé títí kan ọmọ ọlọ́run bá ní innal ladhina qalu rabbuna Allah àwọn tó bá sọ pé Ọlọ́run lọ́lọ́run ti náà làwọn ń sìn èyí ò ní kankan tó mẹ́ta káàmù wọ́n ti wá dúró déédéé lérí rẹ̀ ẹ̀rẹ̀ àbíkẹ́ yóò dúró ẹ̀sìn láì ní ìdúró déédéé náà wà láì kò ní ìtumà kò ní ìtumà náà ni àwọn èèyàn pọ̀ ẹni wọn mọ́sálásí rẹ́kẹ́tẹ́ ẹni wọn níbi àtàlátò rẹ́kẹ́tẹ́ ẹni wọn lóríṣiríṣi àmọ́ ló dúró lérí sí jẹ́ òdodo yẹn gẹ́gẹ́ ọwọ́n ọ̀wọ́n ó lẹ́tọ́ láwọn èèyàn tó fa tòkòtò lọ gbẹ́rẹ́ gbá tòkòtò ìjáàbù gbá nìkọ́bù lọ gbá àmọ́ àyìnà ti ti kọ́ọ̀nà ìdúró déédéé lérí ọ̀rọ̀ ẹ̀sìn yìí dà ọlọ́run ní àwọn tó bá dúró déédéé yìí olúwa ní nàlẹ́bí na kọ́ lọ́wọ́ bú lọ́wọ́ ọ̀sùnmọ̀tàkọ́mù olúwa ní fàlà ọ̀fún ni ọmọ ní ọ̀fẹ́ ọlọ́dún ẹ̀yìn àbí káìsì káìsì àchífà àwọn ẹ̀kẹ́ báyìí torí pẹ́ tálùsọ mọ́ kó dìjọ́ nǹkan tálùsọ fún ọ pé kọ́nà búlọ̀ wọn á rìn ọ̀nà ìbẹ̀ tí ọlọ́wọ́n bá jẹ́ lólo fi wọn kan ọ̀nà ìsọsúnà lẹ́nu tẹ́ bá wúrí pé kúrúkú nìṣe àwọn kan ní ẹ̀yìn alùsúnà yóò pẹ́kun bá bá lábàbá yín ẹ tó bẹ́ẹ̀ fatawa ibnu temiya fatawa muhammadu abdulhab lérí ìkúnlẹ̀ wọn ò bí yín re rí ló ọba naam bẹ́ẹ̀ ni wọn ò rí lò lóòótọ́ wọn ò rí lò torí ẹni tí ó lò gan ìwọ kọ́ lọ́ọ́ lọ lé ọba pé mo fi wá rí yín bàbá ta ni mo fi wá rí yín bàbá ọ̀fẹ́ ah, wá rí wọn fún kí ni bàbá wọ́n lé ọlọ́lá ah nǹkan mọ̀ ṣe o kọ́mọ̀ ṣe o sẹ́yìn òbí tí wọ́n ti ní èdè ayédè láàrin ọmọ àtòbí tó ti tán ẹ má jẹ́ kí eléyìí tó dálẹ̀ o lẹ́lẹ́mí ò ní pé sẹ́rí báyìí nìsín sẹ́rí báyìí náà kọ́ pòfẹ́sọ̀ ní kọ́lọ̀ lè kúnlẹ̀ pòfẹ́sọ̀ ti wá kọ́ o pòfẹ́sọ̀ orí ara rẹ̀ pòfẹ́sọ̀ orí ara rẹ̀ ẹ̀sìn ọlọ́run wà bó ṣe wà òfin ọlọ́run wà bó ṣe wà fàtàwọn àfáwà bó ṣe wà kò yí padà òun ló yí padà o fàtàwà àwọn àfún òyípadà láyé kò yípadà lórí ọ̀rọ̀ kúnlẹ̀ rí so òun ni pé n tí mo fi ń so léyìí àtànágàrà ti ń rí oríṣiríṣi ikọ̀ tó ń rí báyìí kọ̀tọ́ wa o òun lọ́tọ́ o ẹ̀ńtọ́ lọ́ọ́ lè ṣe òun lọ́tọ́ o ní tí ó bá gbá ń díẹ̀ ojú rẹ̀ rán rẹ̀ Hudayfata bin Yamani radiyallahu anhu ní Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún àpẹẹrẹ láti kúrò ìmọ̀ à ẹ má jẹ ní tí ó máa jẹ fọlọfọlọ taquluna in ahsana an-nasu ahsantum tẹ́ ma sọ pé táwọn èèyàn bá ṣe dáadáa yẹn ló ṣe dáadáa wàyí ń rọ́dá mú rọ́dá mùsùlùmí tó bá ń sábùkẹ́ inú ọbẹ̀rẹ̀ àbùsí walakin wattinu anfusakum anábìnrin ẹdúró dídí sẹ́ afáàkàn yẹ gẹ̀rẹ̀ tó tó kàn yín pẹ̀lú ẹ̀ mọ bá tiẹ̀ lọ wọn níjọ tẹyìn papọ̀ yọ fẹ́ bá kú yóò clear wọn wà níjọ gbé ìdíje papọ̀ níjọ gbé ìdíje àfẹ́yà wọn kálukọ́ dá wa ni nkulu iná àti mẹ́ni fardan ẹ dáwọ́ lọ ẹ gbàdáwọ́ dọ̀ lọ́wọ́ lọ́kọ̀ kan ni professor kan ò ní bá dé doctor kan ò ní bá dé ń jọun so sẹ́ríkò gbé ẹgbẹ́ pé professor professor sẹ́ríkò ẹsẹ̀ sí báyìí professor là ń bá lọ mọ́ bá ń so mọ́ bá ń so àti ìgbà àwọn eléyìí pọ̀ ìyẹn ń tàṣejù rẹ̀ pọ̀ nísìnyí ẹ rí i ẹ̀rù ní ìsìn anábì ní wọ́n pinnu àǹfùsàkùn ẹ̀dùn ẹ̀dẹ́ni dúró lójú kan ẹ má jẹ́ kí ẹ má mìín ẹ má mìín ẹ má mìín tó àwọn ayé àwọn àwọn àwọn àdìsí pọ̀ sálẹ̀ sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀m tó fi sọ̀rọ̀ al-istiqama tó àwọn ọ̀nà tá a ti ní ìsìnkọ́mà ní ìsìnkọ́mà lórí tawhidillah tí wọ́n bá ní tàwùsíìdì kan tó gbọ́ àkédà yé wọn náà lọ ká ni wọ́n kọ́ ni ọgbọ́ ni ó ti yé ọ onídìrí ṣe fún ọmọ rere rẹ̀ kí o dúró dédé pé láyé mi ní ṣe nǹkan tó takò lé yìí mọ́ ṣé mi ti mọ́ náà ọlọ́run Al-Hafiz Ibn Rajab alayhi rahmatullah ó ní almuradu bi istiqamati al-iman ó ní tí ń jẹ́ pé èèyàn dúró dédé lórí ìgbàgbọ́ òun náà ni istiqama ahmal jawarihi fi ta'ati rabbih òun ni pé iṣẹ́ tó bá máa fi oríkì ṣe kórúkẹ́ لا تستقيم إلا باستقامة قلبه àti kẹ́mi ó dúó ẹ̀mí tí ó bá ti dúó torí kí o lè dúó tí àkídà ọba jòkó lẹ́ní ẹ o lè rí ìbádà ṣe o lè rí òfin ọlọ́wọ́n ọba lò tí ọba ti sí sí kọ́mọ̀ nínú gbàgbọ́ yàn àti sí kọ́mọ̀ nínú gbàgbọ́ tó bá ló tagidi pé ẹ̀ ìmínú ìdáni kúlẹ̀ fún lágbẹ́já máa ó débẹ̀ ọkàn máa gbọ̀n ni níjẹ́ wá ní gbọ̀n ó máa gbọ̀n náà ni torí ẹ̀mí rẹ̀ ò dúó ọ̀n ta ayé jẹ́ ni tó adọ́lọ́run kọ́mọ́ṣà tó wálé ẹni sí ìgbàgbọ́ rẹ̀ yóò dúó lẹ́sẹ̀ kọ́ ọmọ بإذن الله رأيت قمنا لحطم بلو اللهم انظر الإسلام والمسلمين الشرك والمشركين ودبر أعداء الدين اللهم كن مولاة أمورنا لهم بدون تصالح يا رب العالمين اللهم اكفر مؤسسة المسجد وتولى برعاية صلاته يا رب العالمين اللهم اكفر لاموات المسلمين وارحمهم وترحم عليهم ونقيهم من الظنوب كما يلقى الصوم الابيض من الدرس اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار